الله الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره عن الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله alìsílám ó fi mà wáyé pé mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni alìmùsùlùmí ọ̀kùlùmùsùlùm bẹ́ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam ńlọsọ nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ tó gúnrégé mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni ọlọ́yẹ̀lẹ́dàá wa tún sọ fún wa nínú alukur'an pé innamal mu'minuna ikhwa àwọn mùmìnì wọn jẹ́ nǹkan kan síra wọn bí ìbá sọmọ ẹ̀yà ara wọn asima ike al-ukhuwwatu al-imaniyya ìjọba àyà ti ìmánì ọlọ́lágbára dùn onasi ní ìjọba àyà tó dodo onasi ní ìjọba àyà tó ṣe pé kò sí nǹkan tó lè bàjẹ́ ọmọ àyà ni látàyé títí di al-qiyama ọmọ ni nínú rírí àti àìrí nínú ó dára àtọkù díẹ̀ káàtó ọmọ ti ìmánì ó ju gbogbo ọmọ ìyá yòókù lọ alẹ́ islam ọwọ́ akọ́ wa láwọn ẹ̀kọ́ ńlá àwọn àgbésí tá a máa gbé tí ọmọ ìyá wa ọmọ ìyá wa àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn islam tí ó fi gbópa tí ó fi nípa tí ọmọ ìyá yìí tí ó máa lọ bẹ́ẹ̀ tí ó yà kan tí ò ní yà nínú kàdé islam mú wa ìpè ń bá ń ṣe yọ máa mú kí ìfẹ́ eléyìí tó lágbára tó lóòrìn kọ́ máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti ọmọ àyá rẹ̀ ìfẹ́ eléyìí tó ṣe wípé yóò tún máa dàgbàsókè sí ní gbogbo gbà kọ́ máa wáyé láàrin mùsùlùmí àti ọmọ àyá rẹ̀ òun náà ni at-tazawuru fillah ká máa bẹ̀rẹ̀ wa wò nítorí ti Allah ká bẹ̀rẹ̀ wa wò nítorí ti Allahu Rabbul Alamin kí ìwọ gbéra láti ibi tó a wà. kọ́ lọ ṣàbẹ̀wò ọmọ ìyá rẹ nínú Islam láì jẹ pé nítorí nkankan kan nínú nǹkan ayé yìí iná ló ṣe ti torí rẹ̀ tó gbéra fi wá lọ sọ́dọ̀ ọmọ rẹ láti lọ ju ipò lọ bẹ̀ wò nítorí ti Allah lọ eléyìí ń bẹ nínú àwọn nǹkan eléyìí Islam tó fi kọ́ wa máa ń rani láti mú kí ìjọ eléyìí tí máa lé ìkùnsínú ìbínú ara ẹni ìkórìíra ara ẹni tí ó lè jìnnà sí gbó tí ò ní ráyè jókòó láàrin mùsùlùmí àti mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ká wa wò nítorí tí Allah ìgbésẹ̀ ńlá lélẹ́yìí tí máa jẹ́ kéèyàn kó rí ọlá ńlá gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó ga nínú àwọn ọlá ńlá eléyìí tí ń bẹ fún ká máa bẹ̀rẹ̀ wa wò nítorí tí Allah òun náà ní tó wà nínú hadith Abu Hurairah radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fún wa nírò nípa arákùnrin kan tó gbéra tó kúrò nílùú tiwọn lọ sílùú bòmíì láti lọ ṣàbẹ̀wò ọmọ àyà rẹ̀ kan ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó wá ní kí màlẹ́kà kan kọ́ dúró dè lójú ọ̀nà tí ó gbà ọkùnrin yìí ń lọ ńlọ ó fi rìn débi tí màlẹ́kà yìí wà màlẹ́kà yọ sí ó bi léèrè ó ní ayna turid níbo lọ gbà lérò pọ̀ ńlọ qala uridu akhan li fi hadhihi alqarya ó ní tí mo gbà lérò ní àti lọ sọ́dọ̀ ọmọ ìyá mi kan tó ṣe pé ń bẹ nínú ìlú yìí qal màlẹ́kà wá bi léèrè hal laka alayhi min ni'matin tarubbuha wọ́n ní sọ ní nǹkan kan ní dáadáa ìdẹ̀ra kan tó ti rí ṣe fún ẹni náà rí tóun wá ń fojú sí pé ìwọ náà tara rẹ̀ ó fi rí dáadáa mi qala la ó ní rárá o ghayra anni ahbabtuhu fillahi azza wa jal yàtọ̀ sí pé mo kàn nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ti Allah ọba tó gbangban ìní àfojúsùn méjì ju ike mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ti Allah lọ. qala màlíkà wa dáhùn onífẹ́ inni rasulillahi ilayk bí anallaha qad ahabbaka kama ahbabtahu fi rawahu muslim èmi torí yẹ ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí wa arákùnrin yìí láti wá fún ọ nírò ìpè ọdájú pé ọlọ́run ọba ti nífẹ̀ẹ́ wọn náà gẹ́gẹ́ bó o ṣe ti torí tọ́lọ́run nífẹ̀ẹ́ arákùnrin tó ń lọ bọ̀ allah ká nífẹ̀ẹ́ yàn kọ̀dà bí kọ́lọ́run ọba ó nífẹ̀ẹ́ wa ń tá wa sí tọ́lọ́run ẹlẹ́dàá wa tí ó fi jẹ́ pé ó nífẹ̀ẹ́ wa ọ̀dájú pé ń bẹ nínú sẹ́ táwọn olóríire tí wọ́n máa gbìyànjú láti dọ́ka nínú ẹni tí ó kópa ń bẹ̀ nítorí pé oníkálukú nínú wa náà ló wù láti soríire ọ̀kan nínú ọ̀nà ńlá eléyìí tí jẹ́ ká soríire òun náà ní ká wà nípò ẹni tọ́lọ̀ wọn bá fẹ́ràn torí ẹ̀ fi jẹ́ pé lọ́jọ́ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n lọ jagun Khaybar wọ́n ti ń jagun yìí ti tójọ́ méjì mẹ́ta ọlọ́run ọba ò tí ì fún wa níṣẹ́gun anábì wa sọ fún wa ní ìgbà tó tó ọjọ́ kẹta sẹ́kẹrin ìpè di lọ́la màá gbé àsíá ogun yìí màá gbé lọ́kùnrin kan lọ́wọ́ nínú yín arákùnrin yìí yuhibbu Allaha wa rasulahu Allahu wa rasuluhu òun nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ìránṣẹ́ ọlọ́run ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ náà sì nífẹ̀ẹ́ rẹ̀ nǹkan ńlá lélẹ̀ gbogbo la lè tá a máa fanu sọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́n mo nífẹ̀ẹ́ ìrántí ọlọ́n ṣùgbọ́n táwa lẹni náà nínú wa tó lè sọ pé ọlọ́n nífẹ̀ẹ́ mi tá a ní nínú wa ló lè fọwọ́ sọ̀yà rẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé ẹni tá a gbà sí ààyè fún lọ́la ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ anabi náà nífẹ̀ẹ́ rẹ̀ Umar radiyallahu anhu ó ní ìnàgà sí pé mọ̀ ń wá kò rí láyé ṣáájú ọjọ́ yìí a ó wù mí lọ́jọ́ yìí kápẹ́ mi ni wọ́n gbé àṣì àǹfọ̀n ẹni tó fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn ànábì tọ́lọ̀ àtàbí náà wàá fẹ́ràn rẹ̀ subhanallah wọn ni laysa ash-sha'nu an tuhib innama ash èsì tọ́jà oníkàwé ìwọ fẹ́ràn kápọ̀ fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì ó pàtàkì o ṣùgbọ́n kò pàtàkì tó kọ́ lọ́wọ́ fẹ́ràn rẹ̀ kò pàtàkì tó kápọ̀ ànábì sallallahu torí ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ sí ọ láti wá fún ọ nírò ipò dájú pé Ọlọ́run bá ti fẹ́ràn wa náà gẹ́gẹ́ bó o ti ṣe fẹ́ràn arákùnrin yìí nítorí tọ́lọ̀ tàbá ṣàkíyèsí kìí ṣe pọ́kùnrin yìí ọ ń lọ ọbẹ̀ ni tí ó fẹ́ bẹ̀ wò nítorí kó lè bá a fún ní nǹkan kan eléyìí tí wọ́n fi máa kún owó tí fi ń tọ́jú ilé tí fi ń tọ́jú ìyàwó tí fi ń tọ́jú ọmọ kìí ṣe pé ń lọ bá nítorí kó fẹ́ dáwọ́lé òwò tuntun kan àmọ́ tí ò ní ojú owó eléyìí tó ṣe pé lè gbára lé máa fi ṣerú òwò yùn kì í ṣe pé ńlọ bá nítorí pé ó fẹ́ lọ sunkún sí lọ́rùn tọ́wọ́ bá yọ zàká lọ́dún yìí má gbàgbé mi náà kẹlà kọlọ́ bá nítorí nǹkan kan àfi nítorí pé fẹ́ràn rẹ̀ nítorí ti ẹni bá fẹ́ràn yàn nítorí ti sun búrẹ́dì wọ́n sì sun mi ọbẹ̀ eléyìí tó máa ń bẹ láàrin èèyàn déèyàn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kìí ṣe nítorí ti Allah nítorí pọ̀ rẹ̀ àǹfààní ló kù láyé ọ̀rẹ́ torí tọ́lọ́n ọsọ wọn púpọ̀ wọn púpọ̀ ẹ wá wo ní náà sí ẹnìkan torí ti Allah màlíkà wá fún rò wípé ọlọ́run ní ti fẹ́ràn rẹ nítorí fẹ́ràn ẹrú òun nítorí tòun ọlọ́run dàpọ̀ sàwọn nínú ẹni tí wọ́n máa fẹ́ràn àwọn ẹni tí a bá fẹ́ràn nítorí ti Allah ṣe wá lọ́kàn nínú àwọn tí wọ́n máa kórìíra àwọn tí wọ́n bá kórìíra nítorí ti Allah nítorí pé eléyìí àpẹẹrẹ ńlá ni lórí pé ìgbàgbọ́ òdodo eléyìí tó lágbára tó gbópọn ó ń bẹ pẹ̀lú wa tún wá nínú tí ń tọ́ka sí ọlá eléyìí ń Allah ó tún ti ọ̀dọ̀ náà wà Muhammad صلى الله عليه وآله وسلم ولمن عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد أم طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا رواه الترمذي بسند حسن ولا النبي صلى الله عليه وآله وسلم ولا نكاني طباب دي على ركاو أبوتي بيوم يا ركاو أما يا ركاو نتوري تولون أبوه ẹni tọ́jú ọmọ àyá rẹ̀ látàrí tọ́lọ̀ ọbẹ̀ wò ọwọ́ abẹ́ wò nítorí tí Allah olùpèpè kan pè ọ́ ọ̀n pé yóò dáa fún ọ wọ́tọ́ ọbẹ̀ mẹ́mísà yóò dáa fún gbogbo òrìn rẹ tó òrìn tó fi dọ́dọ̀ rẹ̀ wọ́tẹ́bọ̀ wá sẹ́mínà jẹ́nìnà tí mẹ́ńdílà á sì fún ọ ní ibùgbé kan nínú àlùjànnà á fún ọ ní ibùgbé kan nínú àlùjànnà Al-Imam Tirmidhi ló gbà wá wọ́n ní hadithun hasan ẹgbàá wa tọ́ da lélẹ́yìn ọbẹ̀ aláàárẹ̀ wò yàtọ̀ sí ìwọ oní wọn ti dá fún ọ pé téèyàn bá ń sáré ọ̀gbọ́dọ̀ bẹ́ wò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ààrẹ tiẹ̀ náà kọ̀la pẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀dà fáwọn yòókù náà pé wọn ọ̀gbọ́dọ̀ bẹ́ ọ wò nítorí pé ẹ mọ̀ pé àwọn àkídà burúkú kún àwùjọ yorùbá yìí àkídà àwọn kèfèrí àwọn ọ̀sọ́ àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ yóò ní wọ́n sọ pé tó ń bá bẹ aláàárẹ̀ wò ó lè tara rẹ̀ kó nù ọgbà rẹ̀ tó ń bá lọ láti lọ kópa nínú sọ̀látùl jànáza àjàjà tó ń bá ti ẹ̀tọ́ ló débi tí wọ́n ti sin òun náà lè kúnjọ́ náà bóun ò sì kúnjọ́ náà ajẹ́pẹ́ ọ̀sẹ̀ náà bí ọba jọ́sẹ̀ náà oṣù náà tí ọba jọ́sù náà ajẹ́pọ́dún òun ò lè mú jẹ. gbogbo àwọn àkídà burúkú yẹn ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn láwùjọ tiwa kọ́ ọbẹ̀ aláàárẹ̀ wò ṣé ìwọ òmùwòsàn lọ́ba ni òmùwòsàn lọ́ba ṣùgbọ́n ó kó ìdùnnú lọ́ba ìtutù ojú ọba yóò di ẹni tó tí ọmọ awura rẹ pé nùsòro tó ń wáyé ohun ọ̀dánìkan ríro ohun àwọn ọmọ yóò wọ́n wá ń bẹ òun wò bẹ́ẹ̀ nìkan bá wá ẹlòmínú ó tún wá ẹ ṣeun ọlọ́run sẹ́yìn rí wọ́n àwọn sọ pé kó lọ fún wọ́n sọ pé ó fi bọ́n ó fi kún alọ́ wò nítorí ti pé ẹni tó bá ọmọ ìyá mùsùlùmí wò ìdùnnú ńlá yóò tí wọ́n ní ká ẹsẹ̀ fálá rẹ̀ tẹ̀ bá bẹ̀ wò. ìpè as'alullah al-azim rabbal arshi al-azim an yashfiyak as'alullah al-azim rabbal arshi al-azim an yashfiyak as'alullah al-azim rabbal arshi al-azim an yashfiyak tánàbí ni tọ́ bá wílẹ̀ méje fún aláàrẹ̀ tọ́ bẹ̀ o tọ́lọ̀ wọn bá kọ́ ìgbà rẹ̀ ni ọba kú yóò dìde nani so ẹ wọlé ńlá. látàrí pé wọ́n bẹ ọmọ ayá rẹ wò nínú ẹ̀sìn Islam kọ́dà kó tiẹ̀ jẹ́ pé kọ́sà rẹ̀ ọmọ ayá rẹ ni ó ti rí tipẹ́ ọmọ ayá rẹ ni ọkàn rẹ fama ọwọ́ lọ bẹ́ẹ̀ wò yẹ ṣe pé torí pé nǹkan kan lọ fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ olùpèpè ó pè ọ́ wípé yóò dáa fún ọ yóò sì dáa fún ìrìn tó rìn àti pé á ní ibùgbé kan lálùjànnà ọlọ́dàkùn ṣerú orí láyé fáwa náà ntaasi táàfin lẹ́tọ̀ọ́ sí rori ńlá yìí ọlọ́run fi wá ṣe kòńgẹ́ rẹ̀ ẹgbẹ́ wa mi tún tọ́ka sí ọlá ńlá eléyìí ti ń bẹ fún kéèyàn máa ṣàbẹ̀wò àwọn ọmọ ẹ̀yà rẹ̀ eléyìí wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlá nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni ala ukhbirukum bi rijalikum fil janna ẹtẹtẹ ẹgbọ ẹ yọ àjẹkí fún yín nírò nípa àwọn tani àti tani àti tani. wọ́n jẹ́ àwọn arákùnrin yín nínú ta ni àti ta làwọn ọkùnrin tẹ́bà pàdé nínú àlùjánnà qulna bala ya Rasulullah aníbẹ̀ ni akẹ́kẹ́ sàlàyé fún wa anabi sallallahu alayhi wa sallam ó ní annabiyyu fil janna anabi ẹ̀ bàlá àlùjánnà was-siddiqu fil janna abubakar as-siddiq radiyallahu anhu ẹ̀ bọ̀ náà lálùjánnà war-rajulu yazuru akọ́hu. في ناحية المصر لا يزوره إلا لله في الجنة بكنا ẹni tó ṣe ikú ẹrí wọn ní Ọlọ́run àwọn alánàbí sallallahu alaihi wasallam ẹrí lálùjáná wọn ní Abubakar As-Siddiq ẹrí lálùjáná táwa lẹni tó ń fi ṣèkẹta wọn lẹni tó ṣe ikú ọbẹ ọmọ àyà rẹ wò ní agbọn bòmíì nínú ìlú eléyìí ò tiẹ̀ lọ jìnnà òun wà ní ìhà abìkan nínú ìlú kan náà ọwọ́ abẹ ọmọ àyà rẹ míì wò ní ìhà bòmí nínú ìlú yìí la yazuruhu illa lillah àmọ́kọ́ bẹ́ẹ̀ wọ àfi nítorí ti Allah til janna ọ̀nà wà lìjànà ẹ dákun ẹ wò rí ńlá tẹnisi wọ́n ń gbé agbọn bíi tá a wáyé tá a máa ṣe Ògbómọ̀ṣọ́ south ọwọ́ abẹ́ ọmọ ìyá rẹ̀ kan wò ní Ògbómọ̀ṣọ́ north nítorí ti Allah eléyìí ó ti sábà bí kọ́ àlìjànà ọbẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ mi wò ní oríire agbọn abòmí nínú ìlú yìí kan náà ni ọbẹ̀ wò nítorí ti Allah ọwọ́ àlìjẹ̀nà sùúrù lérè lọ́wọ́ bí kò ọbẹ̀ wò ní rẹ̀ sà kò bá jẹ́rẹ̀ sá pa kò bá jẹ́rẹ̀ sá dú ọwọ́ ọbẹ̀ wò nítorí ti Allah ó sì jẹ́ mùsùlùmí ọwọ́ àlìjẹ̀nà ẹ dákun ẹ wò èèlò èèlò gan lọ́wọ́ kọ àlọ́ àbọ̀ tí ò tówó tó fìrà káàdì ọwọ́ abẹ́wò nítorí tí Allah torí tí Allah ọlọ́jà yóò ṣe sábàbí téèyàn fi wà lẹ́yìn. anábìíní ala ukhbirukum bi nisaikum fil janna ẹ̀yọ́ àjẹkí tún fún yín nírò àwọn ata làwọn obìnrin yín nínú àlìjánà àwọn ata ni àti ta ni àti ta lóbìnrin tẹ́ bá lálìjánà kò ní abala ya Rasulullah aníbẹ̀ ni rẹ̀ ránṣẹ́ ọlọ́run mọ àwọn ata lóbìnrin náà kọ́ọ̀l anábìíní wadudun waludun àwọn obìnrin tẹ́ nífẹ̀ẹ́ sí táwọn náà nífẹ̀ẹ́ sí yín àwọn bímabíma ìdá ọgọdìbà ọwọ sí ilà yìí ha àwọn ìyàwó tó ṣe pé tí wọn bá bínú àbá àti ẹsẹ dáṣe ọwọ ọgọdìbà zawjú ha àbọkọ ló tiẹ̀ bínú ọlẹ tààrí kì í yẹdi fi yẹdi obìnrin yẹn sọ pé ọwọ́ mi ìní mú kó nínú ọwọ́ rẹ̀ tó ti pé ọkọ ti dánú bi tó ti kọkọ ṣàìdá sí àbọkọ ní tiẹ̀ ń bínú sí kò ní yọ ọwọ́ rẹ̀ kó nínú ọwọ́ ọkọ. lọ́ngbọ́n yẹn o ìwọ kàtá burúkú obìnrin tó lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ẹlòmíì ìwà tí ń hù sọ́kọ rẹ̀ àfi kọ́ má ni wọ́n máa fún. àti wàlìjánà lẹ́wọ́ yìí obìnrin tó fẹ́ ọkọ dánú bi ọkọ ṣàìdá sí abọ́kọ ní tiẹ̀ ń bínú yọ ọwọ́ rẹ̀ kúrò nínú ọwọ́ ọkọ yóò di ọwọ́ ọkọ mú ni kò ní jẹ́ kí nǹkan burúkú nítorí pé ńgbà tí ará àta tó bá ti ń bá yín gbọ́ sí nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó rẹ sí nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wa àtọkọ rẹ ìtọ́jáde òun náà ní pé nǹkan burúkú yóò yẹ sí tí nǹkan burúkú bá sì yẹ sí ó rí i pé àtijókòó rẹ lé ọkọ yóò fẹ́ jẹ́ nǹkan tí òun rọrùn má eléyìí náà ni tó fà á tíjà ń bá fi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lóde òní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí ọkọ rẹ̀ àti òun tí èdè bá bọ́ sáàrin wọn kò ní wọ ọ̀nà pẹ̀lẹ́kùtù táwọn fi paná táwọn fi paná áwọ̀ yìí tí omi àlàáfíà tó tún fi máa sàn láàrin àwọn yóò fagbẹ́ ta yóò ké síta gbogbo ara yóò bá wọn gbọ́ sí i. ok àti pariwo kòsòrò àti pẹ̀tù sí ó ní wàhálà nítorí pé tó ti pariwo ọkọ síta ọkọ ẹni tí ọbẹ ọbẹ ọkọ tọkọ ó fi wá gbẹbẹ tòǹtọ́ dájú. So, náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn ò lẹ́kọ̀ọ́ rárá ó máa ń kó bá jókòó wọn àwọn obìnrin tẹ́ bá rú wọn lálùjánnà ni wọ́n fún wọn rò yìí ní ìgbà tó bá bínú àbí wọ́n bá tẹ̀ ṣàìdá sí àbọ̀kọ ní tẹ̀ ń bínú yóò ní yẹ́dí fi yẹ́dì ọwọ́ mi o inú ọwọ́ rẹ náà ni ọ wà la akataxilu bi ghamdin hatta tarda ìní fi ojú ba oorun ó dìgbà tó bá tó yọnu sí mi subhanallah àwọn obìnrin rere nìyà o obìnrin tó mọ̀ pé kò sí ìsinmi fóun kò sí ìdùnnú fóun obìnrin tó mọ̀ yìí pé kò sí ìdùnnú fóun lópin ìgbà tí ọkọ òun tó bá ń bínú sóun irú àwọn obìnrin báyẹn àwọn náà lóbìnrin àlùjánnà al-Imam at-Tabarani àwọn náà ni wọ́n gba ìgbà wáyé wá. Wa alimami Tabarani ló gbé ẹgbàá wáyé wá nínú tírà wọn wọ́n sì sọ pé ẹgbàá wáyé ọwọ́ àgbà ọ̀nà tó náà dà wáyé o kálíbà wa rí ọlá ńlá yìí látàrí ipá ń wa wò àwọn ẹ̀kọ́ ń bẹ tá a gbọ́dọ̀ mójútó kálíbà àjọ kan nínú àwọn ẹni tí ó jèrè yìí alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹni tó fẹ́ bí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé ó ní ikhlasun ó ṣe àfọmọ́ àníyàn rẹ̀ látàrí àbẹ̀wò yìí báwo láti ṣe ṣe àfọmọ́ àníyàn wa látàrí àbẹ̀wò wa òun náà ní ká mà nínú wa wípé nítorí tọ́lọ́run ọba nìkan iná la ṣe fẹ́ bí ọmọ ìyá wa wò kìí ṣe nítorí nǹkan míì ní ìbámu pẹ̀lú ntánàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé innamal a'malu binniyat gbogbo àwọn ṣẹ́ta sí pátákó ṣe kọ́ àfi pẹ̀lú àwọn àníyàn wa innama likulli mri'in ma nawa oníkálukú wẹ̀wẹ̀ irú báníyàn rẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ náà lẹ̀san rẹ̀ ó rí torí ẹni tó bá yẹ pé èròkèrò èrò burúkú ni ló ti torí rẹ̀ ló fi ṣàbẹ̀wò ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbẹ̀wò tá a máa bẹ̀rẹ̀ wa wò lónìí bó ti ṣe rí a gbọ́dọ̀ fojú sí pẹ̀lú rẹ̀ ní ọgbàrú àwọn ńláńlá tá à ń sọ yìí ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe pé yọ ọbẹ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò nítorí pé ọfẹ́ wo ìyàwó tí wọ́n lọ́fẹ́ wọ́n ti ń ròyìn pé ìyàwó yìí rẹwà púpọ̀ òun fẹ́ lọ ọbẹ̀ láti lọ wò bóun lè rí yàn lálẹ́ ntọ́fàánù tí ó fi gbéra láti ilẹ̀ yìí tí ó lọ kánù ẹlòmíì lè gbéra láti ilẹ̀ yìí kó lọ Abidjan nítorí pé ìyàwó tán lọ́rẹ̀ rẹ̀ fẹ́ ìyàwó yìí rẹwà púpọ̀ níbo ni irú rẹ̀ wá fojú sí tí ọ̀jẹ̀ pẹ̀lú wa lọ́fẹ́ ọ̀ wá máa lọ ọbẹ̀ pé bọ́ọ̀ bá ní rí fẹ́ kó sì yálè rẹ a'udhu billah ẹlòmíì sì wà tó jẹ́ pé ìtọ́fà tó fi fẹ́ bẹ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò òun náà ní kó fẹ́ máa yan àbúrò rẹ̀ lálè eléyìí báyìí kìí ṣe irú àbẹ̀wò tá à ń sọ nìyẹn ẹlòmíì bẹ tẹ́kọ̀ bẹ ọmọ ìyá rẹ̀ wò nítorí kó lè bá a lọ tójúbọ́lé wọn kó lè bá a lọ fimú fínlẹ̀ kí lọ́kàn níbi àti máa wá wá níbo làlébù wọn wà. Wa

ọfẹ́ ṣe ọfẹ́ kí wọ́n bò tó fi ra tipa tó wọn fi máa kó yọyọ nílẹ̀ Yorùbá ti rẹ rẹ̀ sí Zaria ló ti torí rẹ̀ lọ́lọ́ sí Sàmúnákà ọwọ́ adé sílé tiyín rò pé wá wò ni ha bàbá alágbájá látijọ́ yìí ẹ̀ ẹ̀ fèrè wa kò dé mo ti wá ronú kàn yín mo wa má allah ẹ wo bára yín ọ̀sẹ̀ tutù èmi rò pọ̀ bẹ́ẹ̀ wò torí ni àti tipa ló gbé ọ wá bì ó tún fẹ́ sẹ́ lépè kọ́lọ̀ òní orí tipa bá bá sì rí òkú kọ́ bíbẹ bí jẹ́ lórí akramakumullah nítorí pé kìí ṣe tó ọlọ́run ló ṣe wá wá bínú ó ṣe dùn tó ara ó tutù tó bá òun náà ní ká máa bẹ̀yàn wò kéèkà ṣe pé gúbọ́ ní dé òjijì ọkọ̀ ti kan lẹ̀ mo ti kó sínú ilé kọ́rọ́ mọ̀ á bẹ̀yìn wò ni ah, ah kí ló ń dé ibẹ̀ wálẹ̀ káyà mo ah, ìsìlámù ni a máa bẹ̀rẹ̀ ara wò ni ah, ah èmi ọ̀wá níṣẹ́ tí mò ń ṣe mẹ́ni. wọ́n la rí láàárọ̀ wọ́n náà la rí ká tó sùn àwọn ọmọ ti mà sílẹ̀kùn bá ti ṣe wọ́rọ́wọ́rọ́ báyìí bàbá alágbá tó ti dé o bàbá alágbá tó ti dé bàbá ń wàhálà bàbá fìtínà ó tún ti dé torí ẹ̀ kẹ́ wá àsìkò tó yẹ láti bí àwọn ọmọ ìyá yín wò kọ́mẹ́jẹ pé gbà tí wọ́n ń jẹun lọ́mọdé so ó ti target gba wọn máa jẹun so ó ti máa yí pé wọn ò lè máa jẹun kọ́ wọlé kọ́ pé kí wọn náà kọ́ fọwọ́ kọ́ bá wọn lẹ́nu oúnjẹ. kọ́mẹ́jẹ àsìkò tí wọ́n ń sùn ńlá máa wá nítorí pé gbogbo èèyàn lé ayé iná ni wọ́n ní nǹkan tó ń fà kókò wọn ṣe káwa gbìyànjú ní ìgbà tá a bá bẹ̀yàn wò ẹ̀kọ́ ẹlẹ́kẹta kárí pé ẹ̀kọ́ eléyìí tẹ́sán islam mú wa nípa àtiwọlé onílé àtẹ̀lé kìí kàn sí pé tó o bá ti dé tàìdì lọ́kàn sílẹ̀kùn lọ́wọ́ ọ̀nulé gbẹ́sẹ̀sẹ̀ máa gba àyàn dákí tó wọlé rẹ̀ èmi pẹ̀lú rẹ̀ ọgbàgbé àtìgbà tá a ti jọ wà láti kéékèèké ṣé kéékèèké lẹ wà níìsì tí òun ò tí ì níyàwó níìsì tí ò tí ì dìbálé tó náà kó àwọn kan jọ níìsì ọkàn máa já wọnulé ọmọ wa ṣèṣe ẹni tí ò lẹ́kọ̀ọ́ tí ò lókun lọ́rùn kálà tó bá délé rẹ̀ wa kanlẹ̀kùn wàá sálámà nígbà wọn bá dáhùn sálámà lọ́wọ́ á béèrè pé ṣé kí n wọlé tọ́mọ ní kọ́ wọlé lọ́wọ́ wọlé tọ́mọ ní kọ́ ọmọ wọlé ọ̀dà àárọ̀ kò sí nǹkan kan tó burú mbẹ eléyìí ọ̀bọ̀ rẹ jẹ́ lópin ìgbà tá a bá lágbóyè ẹ̀sìn Islam bóun bá wọ wá lọ́la ti ti tẹ̀lé kọ́tẹ́sìn Islam mú wánu kọ̀ọ̀kan gbọ́dọ̀ jáwọ́ nu ilé òun náà ní pé tá a bá bí ọmọ ìyá wa wò kárí wípé àbàsìkò jẹ́ púpọ̀ àsìkò díẹ̀ tá a bá ti bẹ̀ wò pápápá ká máa lọ wa àyàfi tó bá jẹ́ wípé òun náà ń lọ sọjú lẹ̀ abáti ẹ̀ gbọ́ lẹ́nu rẹ̀ pé mò ń fẹ́ kájọ nájú kọ́ pẹ́ á àtijọ́ láti rí akáyìn kódà mọ̀ ń fẹ́ kó sùn lọ́dọ̀ wa mọ̀ ń fẹ́ kó ṣe tó méjì kó tó máa lọ tó bá yẹ pẹ́nu rẹ̀ ló ti jáde ìgbà náà lọ lẹ́mìí pé ọ̀fẹ́ dúró pẹ́ àmọ́ tí o bá jáde gbẹnu rẹ̀ bẹ́ẹ̀ má pẹ́ o tètè máa lọ rẹ̀ torí pé gbogbo àwọn èèyàn tẹ́ rí nílé ayé yìí oníkálukú ló ní sẹ̀rẹ̀ tí ń ṣe o wọ́n sì ní àwọn nǹkan kan eléyìí tó ṣe pé wọ́n kó àìrójú nípa rẹ̀ kò sì ní í da kẹ́nìkan wá jẹ́ pé ó fi tiẹ̀ ó fi wá díẹ̀ lómi lọ́wọ́ lópin ìgbà tí ìbáṣà wọn ni wọ́n fún ọ lápẹẹrẹ wípé kò burú ibi kò dúró kọ pẹ́ lọ́dọ̀ àwọn. bákan náà nínú àwọn ẹ̀kọ́ òun náà ní pété bá fẹ́ nìkan wò ẹ gbọ́dọ̀ sọ fún ẹni tó nílé tẹ lọ bá wípé kó dìde ẹ lé àwọn ọmọ yẹn jáde ẹ gbọdọ sọ fún ẹni tó nílé lọ bá wípé kó dìde kúrò lórí àga orí àga tó jókòó sí nǹkan ilẹ̀ yìí fẹ́ jókòó eléyìí mẹ́nu pé yàn lẹ́kọ̀ọ́ bákan náà wọ́n fẹ́ ṣe sọ̀lẹ́ nígbà wà nínú ilé rẹ yẹn ẹ gbọ́dọ̀ gba wájú ma lọ́wọ́ kẹsọ lẹ́sẹ̀ imam ẹ̀yin sì bẹ́ẹ̀ wò ní inú ilé rẹ lẹ́ wá bá bẹ́ẹ̀ wò n'i inú ilé rẹ lẹ́ wá látọ̀dọ̀ malik ibn al-huwayrith radiyallahu anhu qala nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam oni man zara qawman man zara qawman fala ya ummuhum wali ya ummahum rajulun minhum rawahu abu dawud bisanadin sahih anabi sallallahu alayhi wa alihi wa sallam qala nìkan ni tó bá bí àwọn kan wò ẹjọ jẹ pé wọn ló ṣe lè má mú fún wa o ẹnìkan nínú àwọn ẹni tó nílé kó ṣe lè má mú fún yín ẹgbàá wa mi wá látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam onílàyà ummu ar-rajulu ar-rajula fi sultanihi ẹnìkan ọ̀gbọ́dọ̀ ṣe lè má mú fẹ́ nìkan o níbi tó ń tì tó ti ń ṣèjọba àyè ẹnìkan ti ń ṣèjọba ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ló ṣe lè má mú fún wala yajlisu. ala takrimatihi o sì gbọ́dọ̀ jókòó ní ààyè jókòó fi baytihi nínú ilé rẹ̀ illa bi àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ alimam Muslim òun ẹgbà wá ìwà torí o lábẹ́ òfin Ọlọ́run òní máa wá jẹ́ pé ńgbà tó lọ lónlé gàràngàrà rẹ̀ ó ti pọ̀ jù ìwà lọ́wọ́ ìpè orí ti ti fẹ́ jókòó bóòlù ṣe jókòó lórí àga tiẹ̀ ibi tó ń bá ti ní kó jókòó lójú ọtí ọlọ́run kìí ṣe pé ìwọ lọ́wọ́ a máa ṣẹ̀ṣà kìí ṣe bí yorùbá lẹ́fù tó ẹ pé ibi tó ń bá ti ní ká ẹ jókòó ẹ̀ ní jókòó mẹ́ ibi tí wọn bá ní ẹ jókòó lẹ́yìn ọ̀fẹ́ jókòó torí ẹ̀yìn ń wò pé tí wọ́n ní ẹ jókòó wọn ti gbọ̀n ògùn bẹ̀ ògùn iná ẹ̀sà ní sá ẹ̀ ní fẹ́ jókòó mbẹ́ bákan náà tẹ́ bá lọ́ọ́ remote control ká sí lọ́sọ̀kọ́ fẹ́ tan àbáwọn ti gbé síbì kan wọ́n gbé tẹlifíṣàn wọn wọ́n gbé sí tẹlifíṣàn alimadina alimadina yìí alukuraani wọ́n máa ké mbẹ lásìkò sọláàtì bá sì tó madina wọ́n fi hàn wá bó wọ́n ṣe ń ṣe sọláàtì lọ́wọ́lọ́wọ́ wọ́n bá gbé kó bẹ pé jẹzira ni wọ́n wá kí ló kàn ilé olé lọ wà tí ó délé tiẹ̀ kó tó lọ máa ṣe lẹ́yìn ẹlòmíì ó délé olé yọmọ wa wò pé ah, irú èwo lélẹyìí ṣé dvd ni wọ́n papọ̀ mọ́ tẹlifíṣàn ni àbí fídíò ẹ dábàá kí lọ́kàn ṣé aṣọ pípa ọbẹ̀ ìyàwó ń torọ ọlọ kí lọ́kàn pẹ̀lú gbogbo àwọn pàǹdà pàǹdùkù ṣé ní tí wọ́n wá lọ nù. wọ́n ní a irú rọ́ọ̀gì tí wọ́n tẹ́lẹ̀ yí báyìí ohun gangan èmi náà ti wà tipẹ́ ń bọ́lá ti rà á kí lọ́kàn kí lọ́kàn pẹ̀lú karambani ṣebí wọ́n lọ bẹ̀wò nítorí ti Ọlọ́hun kò yẹ ká pé gbogbo eléyìí ńlọ́ọ̀ máa rí. bákan náà ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀fà òun náà ní pé ẹ bá bẹ́yàwó ẹ mọ́jú yín Ere rẹ ojú yín sílẹ̀ ẹ rẹ ojú yín sílẹ̀ ẹ má pé ojú yín ẹ máa fi wá lébu wo lọ́wọ́ wa ẹ máa fi wá lébu wo lọ́wọ́ alẹ́ rẹ̀ sógiri ilé ti tó máa rìn láti fi ọdún tó ti kobi. ẹ bóòlù ilé ṣe rí báyìí ẹ ti ògédé ògédé àwọn ìyàwó wọn kí àwọn gbé àwọn ìyàwó wọn sórí kí kéèyàn gbìyànjú láti má jàǹbá ẹni téèyàn lọ bá kíni jàǹbá oní àníkọ́jẹ́ pé ọmọ fojú rẹ ọmọ fi wá báwo ni ìyàwó rẹ oníwájú ni ìyàwó tí wọ́n á kí yín ní yorùbá lẹ́vù eléyìí tí ọ̀tọ̀ tòró náà nígbà tí máa ń bọ̀ yọ́gá ìyáwájú ni ó lè jẹ́ pé sinmi ní kan bí ètò fi ń ṣe ògì ńlọpọlọpọ ó gbé sórí ọmọ wa wò wò yá ìyá kudi ẹ̀ mà ti sanra pọ̀ la ilaha illallah kí ló kọ kí ló kàwọ pẹ̀lú pé ìyàwó ọ̀rẹ́ rẹ̀ sàrà kí ló wù débẹ̀ olófòfò ojú kí ló kàn lábẹ́ òfin Ọlọ́run ọgbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ ara rẹ̀ ọgbọ́dọ̀ fojú jàǹbá wọn ọgbọ́dọ̀ fẹ̀yìnjú rẹ̀ jàǹbá wọn à ń wò yín à ń wọ ọhún bí o lè kọ yọ tó o bá dé lónìí o yẹ ṣe pé kó o jókòó bí ẹni tí ń ṣe sọláàtì àmọ́ àmọ́ wá wò yín àmọ́ wọ ọhún kọ̀tọ́ sí ọ torí pé lẹ́yìn ń bẹnu pé èèyàn lẹ́kọ̀ọ́ ó sì ń tọ́ka sí pé èèyàn ọ̀la níyàn burúkú nínú ẹ̀mí rẹ̀ Ibn Abbas radiyallahu anhu nígbà tí ń ṣe tafsir ọ̀rọ̀ lọ́n nínú suratu Ghafir aya kọkàndínlógún tọ́lá ẹlẹ́dàá ti sọ pé ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi as-sudur ọlọ́run ọba ma àwọn oníjàmbá nínú àwọn ẹyinjú ó sì ma gbogbo ń ta gbé pamọ́ sínú àwọn agbáya wa Ibn Abbas sọ pé huwa ar-rajulu yanzur fil mar'a fa idha nadhara ilayhi ashabuhu ghadda basara Ibn Abbas ní ìtumọ̀ rẹ̀ ni ọkùnrin tí ń wo obìnrin kan táwọn ẹni tí wọn àjọ wà ń bẹ láwọn ọkùnrin tán bá wò pé ah, òun wo obìnrin olóbìnrin ni yọba rẹ̀ júlẹ̀ bí ìgbà tó ń wò tọ́ba tún ti rí i pé wọ́n tún gbójú kúrò lọ́dọ̀ òun yóò tún bẹ̀rẹ̀ sí ní wo obìnrin yìí yóò tún bẹ̀rẹ̀ sí ní wò ní wo tẹni tí yóò máa wò pé sèǹtì ẹ̀ lè rọ́wọ́ fi sí aṣọ rẹ̀ sókè kí n kúkú wò di rẹ̀ tààràtà ọlọ́run ọba mọ̀rú àwọn jàǹbá bẹ́ẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run jọ̀mọ́ àti ẹsẹ̀ kí ni tún máa pọ̀ ló nífẹ̀ẹ́ ní tọ́ọ̀bẹ̀ wò tóbi wá jẹ́ kálébù tiẹ̀ ni wọ́n wá ibi tó kù sí ni wọ́n wá tó fi gbọ́rọ̀ rẹ̀ sórí àtẹ ẹja bẹ̀rù ọlọ́run bákan náà ẹ̀kọ́ ẹlẹ́keje náà ní pé tá a bá lọ ilé onílé jàmá a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé àdásí tí ọkàn wà o a sì gbọ́dọ̀ béèrè tí ọkàn wà o nílé onílé o àṣírí ilé wọn bó lọ́rọ́ lé wọn rí kọ̀ọ̀kan wà o àyàfi tó bá kọ́ àwọn ni wọ́n tọrọ lọ́dọ̀ rẹ pé kó bá wọn dá sọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé wọn nítorí hadithi abu hurairah radiyallahu anhu tanabi wa muhammed. sallallahu alayhi wa sallam tó ti sọ pé min husni islamil mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa ìsìláàmù èèyàn òun náà ní kéèyàn pa gbogbo ní tí ó bá kànyàn kéèyàn pa dé. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله ẹni tí wọn bẹ wò a ti sọ ẹni tó bẹ wá wò àwa tí wọn wá bẹ wò ńkọ́ òfin Ọlọ́run bá sọ pé ìwọ tí wọn bá bẹ wò ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ kó o ṣe àpọ́nlé ẹni tó bẹ ọ wò nínú àti tànàbọ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan kó yá máa ṣàpọ́nlé àlejò rẹ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n gba ẹgbà wá kan wá wọ́n ní ọkùnrin kan ó wá sọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá sọ fún anabi pé inni majhud ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí ebi sì ń pa mí. anabi sallallahu alayhi wa sallam wọn wá ránṣẹ́ sílé lọ́dọ̀ ọ̀kan nínú àwọn ìyàwó wọn wọn ní níta ẹ bá ní lóúnjẹ ẹ fi ránṣẹ́ a ní àlejò kan tá a fẹ́ gbóúnjẹ yẹn fún ìgbà tí èsì òde látọ̀dọ̀ ìyàwó tánàbí ránni sí yẹn ó ní wọ́n lè rí bẹ́ẹ̀ àtẹkẹ́ ó ní lẹ́à wọ́n lè rí bẹ́ẹ̀ àtẹkẹ́ bí haqq máa indi ilà máa ó ní mo fọlọ́wọ́n ba tó fòdodo rán sára yìí mo fi búra ní nǹkan kan lé yàtọ̀ sómi Allahu akbar ìyàwó ànábì nù sallallahu alayhi wa sallam ẹ̀yin ní ìsinyìí ó dájú pé ẹni tí ò ní rárá nínú wa ó ní jomi lọ́nlé ọlọ́wọ́n bá fún wa. ṣùgbọ́n aláìmoore burúkú lọ́lọ́run sọ pọ̀lọpọ̀ nínú wa nítorí pọ̀pọ̀lọpọ̀ ń sì ń bínú sọ́lọ̀ pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run láì dáa pé kí lọ́lọ́run ṣe fóun lọ ń gbọ́ yìí o anábìnú sallallahu alayhi wa alihi wa sallam ìyàwó ni mo fẹ́ ọlọ́run ọba tó ràn pẹ̀lú òdodo búra kò sí nǹkan kan lé yàtọ̀ sómi anábì tún rán ni síyàwó mi èsì tiẹ̀ náà yàtọ̀ wọ́n tún rán ni síyàwó mi èsì ẹ̀ náà yàtọ̀ títí wọ́n fi rán wọn káríkárí sọ́dọ̀ àwọn ìyàwó yìí gbogbo wọn ní tí wọ́n sọ ni pé láà walladhi ba'athaka bil haqq laysa fil bayti laysa li fil bayti illa ma mo fi ọlọ́run ọba tó fòdodo rán mo fi búra ìní nǹkan kan nínú ilé yìí tó yàtọ̀ sómi allahu akbar báyìí lànà bí sallallahu alaihi wa sallam wọn atari ọ̀rọ̀ yìí síta wọ́n á ní wọ́n sọ fáwọn sàhábà pé man yudhifu hadha al-layla rahimahullah tàlẹ́ni tí wọ́n gba ilé yìí lálejò sílé rẹ̀ lálẹ́ yìí tí wọ́n tọ́jú rẹ̀ lálẹ́ yìí títí tí lè fi má ọlọ́run ọbọ̀ kẹ̀ ẹ̀wà déhùn la tí wọ́n bá fi lè mọ́kùnrin lọ́lé tó lálejò sílé tó ṣètọ́jú rẹ̀ tó fún níbi tí ó sùn tó fún lóúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ nìkan ọlọ́run ọba ọkẹ́ ọ subhanallah ẹnìkan bá dìde nínú àwọn ansar àwọn ará madina wọn ni ana ya rasulallah èmi ni màá tọ́jú rẹ̀ màá gbà lálejò sílé tọ́ ọkùnrin lọ́ba mọ́kùnrin lẹ́yìn wọ́n lọ rí ọba mú lọ́lé ńgbà tó délé ọba bí ìyàwó rẹ̀ léèrè pé hal indaki min shay ìwọ náà ǹjẹ́ nǹkan kan à ń bẹ́ ń lé lóúnjẹ bí torí pé a ti gbàlejò látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni o ti mú wa báyìí báyìí la anabi sọ taaro ń jẹ ńlẹ ta lè fún ìyàwó bá ní la illa quta kò sí nǹkan kan lé àfóúnjẹ táwọn ọmọ mi wẹ́wẹ́ táwọn jẹ tóo lọkùnrin yìí bá ní tọ́ba rí bẹ́ẹ̀ fa'allilihin fa'allilihim wá ọ̀nà ìjà yìí pé ó fi fi nǹkan kan ó fi bá ní àwọn ọmọ yìí fa'idha aradu al-asha tọ́ba tó àsìkò táwọn ọmọ bá ń béèrè oúnjẹ alẹ́ fanawwimihim wá ọ̀nà láti mú wọn sùn oúnjẹ wọn tọ́ípò nìkan la nílé òun iná láàfi ṣàlejò torí ẹ báwọn ọmọ bá ti ń ké pébi ń pa wọn ọmọ bó ṣe rẹ̀ wọn ọmọ bó ṣe tù wọn táwọn ò fi sùn tẹbitẹbi tálejò bá ti wá wọlé mọ̀ ń fẹ́ kọ́ paná kọ́ pàtùpà yìí kọ́ wá fi hàn pé àwa o tọ́ bá lálejò à ń jẹun lọ́wọ́ lọ wọn jẹun o kóró pàǹjẹun lọ́wọ́ ló ń wọlé subhanallah oúnjẹ tá a gbé tọ́yẹ káwọn ọmọ jẹ á gbé falẹ̀jò wọn jẹ báyìí ni wọ́n tí wọ́n oúnjẹ ọmọ wọn gbé àwọn bàbá àtìyá yìí ọmọ wọn wá sùn àpèbí mánu anabi min sani'ikuma bi dhayrikuma a ntẹ́yìn méjèèjì tẹ́sí pẹ̀lú àlejò yín lálẹ́ àná ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọgbà ọgbà pẹ̀ntọ́ dalẹ̀ sí báyìí àyà wa sọ̀kalẹ̀ nínú suratul hashr àyà lẹ́kẹsàn tọ́lá ni wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa wọ́n máa ń fẹ́ lómi lọ́la lórí ara wọn kódà kò sí kí wọ́n ní bùkátà sí tí wọ́n fi fẹ́ lómi lọ́la oúnjẹ tó yẹ káwọn jẹ oúnjẹ tó yẹ káwọn ọmọ wọn jẹ wọ́n filẹ̀ wọ́n fún àlejò kálejò ọmọ sùn ebi àwọn sì pébi mánu wọ́n fi sùn subhanallah torí ẹ̀ tẹ́nìkan bá bí ọ wò yẹn ló jẹ́ lórí ẹ̀ kọjá ni tó ṣe pé wàá pọ́nlé wàá pọ́nlé pẹ̀lú ọwọ́ àwọn bá ń tó ní kóun náà kó sì máa fún ọ nítorí pé kéré ó máa ń sọ ní dáhùn tó bá fojú kéré nítorí ọ̀fẹ́ wà lejò ọ padà di ahun ò ní fi nǹkan kan tọ́jú rẹ̀ ìwọ náà mọ́ fojú di nítorí fi tọ́jú rẹ̀ torí wọ́n ọmọ pontí tí wọ́n fi tọ́jú rẹ̀ ń wà nínú tí wọ́n ní bóyá wọn ò ní nǹkan kan gbogbo tí wọ́n ní níjọ́ yẹn ni wọ́n gbé kalẹ̀ fún ọ eléyìí jẹba oríṣi méjì la bẹ̀wò àbẹ̀wò tí yẹn ti sọ́mọ ẹ̀yà rẹ̀ nítorí ti Allah eléyìí náà là ń sọ pé lọ́lá ńlá àbẹ̀wò ẹlẹ́ẹ̀kejì òun náà làbẹ̀wò tá a ṣe sí ọmọ ẹ̀yà wa nítorí nǹkan míì tó yàtọ̀ sí Allah aburú àdájá ilẹ̀ yẹn máa kó nídìí irú àbẹ̀wò bẹ́ẹ̀ jẹ́ kí àbẹ̀wò rẹ sáwọn ọmọ Islam kó jẹ́ nítorí nítorí pé tara rẹ̀ jèrè tara rẹ̀ rí ìsìláàmù sì ń pè wá lọ sí di kájẹ́ni tí wọ́n máa bẹ àwọn ọmọ ìyá wa wò nítorí ti Allah ká máa bẹ̀ wọ́n wò lóòrèkóòrè nítorí tọlọ́run nítorí pé àwọn àǹfààní pọ̀ nínú rẹ̀ tí máa ṣẹlẹ̀ nínú rẹ̀ òun náà ni pé í máa mú kí ìrorò kú o ẹni tí ọba wà nínú ìrora tó wà nínú ìpájú látàrí pẹ́yìn bẹ́ẹ̀ wò ìrora ìdààmú wàhálà àti ìpájú yẹn ó lè kú o látàrí pọ́kàn rí yín islam ń fẹ́ bákan náà ìgbà míì àwọn ìṣòro àìgbọ́ra ẹni yé aáwọ̀ eléyìí tó wà láàrin ẹni méjì látàrí pé wọ́n bẹ̀rẹ̀ wọn wò ọlọ́run ọba máa mú kú o nítorí pé tẹ̀ bá ríra yín ọ̀tẹ̀ kò ní tán láàrin yín látàrí pé ríra yín ìríra yín yẹn yóò dàbí nǹkan tó ṣe pé à ń fi yọ yìnyín ọ̀tẹ̀ tí ó padà wá domi tí ó torí ẹ ìsìláàmù fẹ́ kọjá pé ń bẹ̀rẹ̀ ayín wò nínú àǹfààní tó wà ń bẹ̀ ó náà ni pé àjọṣepọ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ìbẹ̀rẹ̀ ni wò nítorí ti Allah ìmàjẹkọ lágbára ìmàjẹkọ nípa pàápàá jùlọ tẹni tó bẹ̀ ọ́ wò tó bá mọ̀ pé torí tọlọ́n tó bá mọ̀ pé torí tọlọ́n ló sì rẹ̀ ọ́ wò ẹ rí i pé àjọṣepọ̀ máa ń lágbára ó dàbí ẹni tí ń fi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí ń fi yọ ọ́ lẹ́nu nìyí pínrín pínrín ò gbé o tún pè ó tún pè o tún pè gbe tún pè lọ́ba gbé gbà tó gbé inú ti ń pé ah, kí ló rọba dá mi láàmú sí ló ní àmọ́ n kí béèrè yín ni ọmọ àwọn pé allahu akbar ṣé pé ìsìn bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó tún lè pè béèrè rẹ̀ torí béèrè rẹ̀ ló fi ń aha lè tó kò ní tọ́lọ̀ tó fi wá dọ́dọ̀ rẹ̀ látọ̀nà jíjìn nítorí tọ́lọ́n ọ̀dájú pé eléyìí máa ń jẹ́ kí àjọṣepọ̀ kó lágbára nínú àǹfààní tó tún wà nínú ká máa bẹ̀rẹ̀ ohun torí tọ́lọ́n òun náà ni pé máa mú kí ìdùnnú kọ́ra ìjókòó sínú àwọn ẹ̀mí wa ìdùnnú kún ẹ̀mí wa ọkàn rí pé inú rẹ̀ ń yọọ máa sàmì pé à ń ṣọ̀kan à pín yẹlẹyẹlẹ à kọ̀yìn síra wa à yìí ṣọ̀tá ara wa yóò sì jẹ́ kí àwùjọ wa kó dáa púpọ̀ nígbà tá à ń bá ń bẹ̀rẹ̀ wa wò kò ní yẹ pé kónkó jábélé kí kálukú ọmọ adọ́mù ya rẹ̀ gbé kálá nítorí pé ẹni tó bá bẹ̀ ọ́ wò ó rí i pé gbogbo nǹkan láyé yìí tó bá ṣe tí ó bá wàá wà pẹ̀lú rẹ̀ tí dáadáa bá ṣe wàá rí i pé wàá wà pẹ̀lú ẹ̀ nítorí pé ẹ ti dọ̀kan náà bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ̀ òun náà ní pé ìmọ̀ abẹ́rẹ́ ni wọ́n ń torí tọ́lọ́run sábàbí ńlá ni eléyìí ti máa jẹ́ kí okùn ẹbí kọ́ má jà okùn ẹbí báyà èyí tọ́fẹ̀ tó gbòòrò eléyìí ti ń bẹ láàrin àwa mùsùlùmí pé ọmọ ìyá rẹ ni mùsùlùmí okùn ẹbí yẹn ò ní já àbí èyí ti ń bẹ láàrin àwa àtàwọn tí ìbí dà wá pọ̀ táǹbà ń bẹ̀rẹ̀ àwa wò okùn ẹbí yẹn ò ní já so àǹfààní ńlá lélẹ́yìn bákan náà nínú àwọn àǹfààní eléyìí tó tún wà nù ká máa bẹ ra wa wò òun náà ni pé yọ ràn wá lọ́wọ́ láti máa ràn ra wa lọ́wọ́ lórí dáadáa yọ máa ràn wá lọ́wọ́ láti máa ràn ra wa lọ́wọ́ lórí àti Allahu Rabbul Alamin yàtọ̀ síta ìbá bẹ ra wa wò a rí i pé nínú àǹfààní tá rí nínú bíbẹ̀rẹ̀ ẹni wò òun náà ni pé àwọn àlàkalẹ̀ ṣètàn tó fi fẹ́ báyé wa jẹ́ tó fi fẹ́ da àwùjọ wa rú látàrí pàǹbẹ̀ra wa wò á bàjẹ́ mọ́ ṣètọ́ni lọ́wọ́ ṣètọ́ni ò ní rí sẹ́sẹ́ lórí tiwa yàtọ̀ sílẹ̀ yìí ìyá àti bàbá àǹfààní tún wà òun náà ní pé tá à ń bẹ̀rẹ̀ wa wò á tá ń bẹ̀rẹ̀ wa nítorí ti Allah á tara rẹ̀ dẹni tó ṣe kòńgẹ́ ìyọ́nú ọlọ́run á tara rẹ̀ dẹni tó ṣe kòńgẹ́ ìfẹ́ ọlọ́run á tara rẹ̀ dẹni tó ṣe kó ṣe kòńgẹ́ àti wàlìjánà èwo wá ní òtó èwo torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó sọ pé wọ́n tẹpẹlẹ má mímá ṣàbẹ̀wò àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam nítorí ti Allah àyè tí wọ́n wà súnmọ́ àbí àyè tí wọ́n wà jìnnà nítorí pé àìnífẹ̀ẹ́ ara ẹni òun náà ní jẹ́ ibi tẹ́ ń gbé jìnnà iná lọ́fà láàfin lè wá sọ́dọ̀ yín tífẹ̀ẹ́ bá wà kò síbi tẹ́ni tó nífẹ̀ẹ́ wà tó lè bẹ̀wò bí ọba sífẹ̀ẹ́ tí yàrá yín bá kanra wọn ẹ lè tọdún márùn tẹ̀ ní fojú gan ni ara yín ọmọ sá fúnra wọn oníkálukú ọmọ sọgbà òní ìgbà ọwọlé káwọn ọmọ bàbá dé nítorí pé kò sífẹ̀ bá wà gbogbo mẹ́rin sọ pé ojú ọ̀nà le àwọn dáná dáná àwọn ajínigbé wọn ń bẹ lọ́nà àárẹ̀ wa pẹ̀lú ògbọ́n náà ó ti lọ́ọ́ ti dé ó ti lọ́ọ́ ti dé nítorí pé ọ̀fẹ́ ra àwọn ọmọ ẹ̀yà rẹ̀ sọ kọ́lá bẹ́ẹ̀ na ń bẹ ọba ń bẹ òní débẹ̀ ọmọ kókè ọ̀hún ní òjá arítì òkè kí ni katapila katapílò lè wó dànù nítorí pé kò sífẹ̀ nì sífẹ̀ bá ń bẹ èèyàn ti lọ èèyàn ti dé orí di ọlọ́run ẹlẹ́dàá kó ṣe sa àwọn nǹkan tí ó ká rí kó ṣe ní rọrùn fún wa ohun tá a ṣe wa kó ṣe ní rọrùn fún wa ohun tá a ṣe tá kárántì nígbà tá à ń sọ̀rọ̀ nípa ọ̀kan nínú ẹ̀kọ́ ńlá islam tó mú wá fún wa eléyìí tó yẹ pé ní ìparí tá a fi sórí eré ńlá eléyìí tó ṣe pé ran kan rẹ̀ kárántì pé ọ̀gá gbogbo àwọn eléyìí mà wá anabi wa muhammed sallallahu alayhi wa wa sallam nínú wa àti ẹ̀tọ́ rẹ̀ lórí wa náà ní ká صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله